صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول الله عز وجل في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عدها فعرج السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم عباد الله تظهر أهمية الإيمان في هذه الآية حيث ربط الله عز وجل دخول الجنة بالإيمان بالله ولهذا يجب على كل واحد منا أن نحقق الإيمان فموضوع الخطبة اليوم حقيقة الإيمان وعلانته فحقيقة الإيمان عباد الله هو رسوخ الإيمان في القلب الذي ينتج منه قول سليم وعمل صالح وحقيقة الإيمان يبرز بسببه الحب لله وحب الرسول واتباع واتباع الرسول صلى الله عليه وسلم اتباع حقيقية والإيمان ليس بالدعاء ولا بالتمني إنما الإيمان ينتج منه تنتج منه المصابرة والمسارعة والثبات على الدين وتنتج منه الأخلاق الإسلامية الطيبة وقد بين القرآن الكريم بعضا من علامات حقيقة الإيمان فقال أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم فمن علامات حقيقة الإيمان صحبة الأخيار ومجالسة الصالحين أهل الخير واتباعهم في الخير قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين نسأل الله سبحانه وتعالى أن يثبت في قلوبنا الإيمان وأن يجعلنا مع الصادقين هذا قسم الله أطر الإسلام أتي بيولوج أسود النبي محمد صلى الله عليه وآله وسلم أو أراني النبي أو صحابة النبي أبدو أقول في كيف أترعيه في قائمة أو يرسل الله في طرق الحديث آه، آية 21 قل وأنتم سابقوا إلى مغفرة من ربكم قل وأن يرى يرى بنية السرين أخرج ولو وجنة عرض السماء عرض السماء والأرض كي يرى يرى kẹwàá ọ̀nà ẹ̀fẹ́ rí àlùjẹ́nà ọlọ́wọ́ ọba àlùjẹ́nà tó ṣe pé ó fẹ̀ tó gbogbo sọ́nà àtìlẹ́ lẹ̀ olùwàwọ́ ni òòrùn dẹ́n nílẹ̀ bí nà àrùn àwọn tá a palẹ̀ mọ́ àlùjẹ́nà náà kalẹ̀ fún àwọn náà làwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹgbẹ́ àtàwọn tábà wọ ayé àti mọ́kàtà yìí ó túmọ̀ sí pé èyí tí ó ń jẹ́ bọ́dún báàlù tí ó fi wà lìjẹ́nà ẹ̀dínmánì ìgbàgbọ́ ni ẹni tí o bá ti ní ìgbàgbọ́ ẹni yẹn ò lè wọ àlìjẹ́nà ọlọ́wọ́ bá kò ẹ̀dẹ́ lílẹ̀ nínú àná mẹ́ni ọ̀rọ̀ ẹ̀dínmánì fún mùsùlùmí ó gbọ́dọ̀ yí mùsùlùmí lójú lẹ́yìn tí wọ́n bá ti wọ àwùjọ tí à ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí èntì ìgbàgbé yìí fi dúró lọ́kàn kọ́dà lẹ́nu ẹni tí ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ìgbàgbọ́ tó tó di pé ìgbàgbọ́ òdúró ìgbàgbọ́ òdòdó látara tó kí ni àwọn nǹkan tó máa ń bá ẹgbẹ́ ti pọ̀ jù ní àwùjọ yìí afẹnusí olùwọ́gbà bá wà nù sínú ẹni tí yóò sànù ìgbàgbọ́ ni mẹ́jẹ̀mú tí ó dùn àjẹ́nà náà wà. Ìpínlẹ̀ Ìgbà tí a fẹ́ bára wa sọ lónìí, ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ olóòlù ní sọba lọ sójú ẹ̀ méjì lórí ìjẹ́lẹ̀ kẹta. حقيقة الإيمان وعلامته إذن جاء إيمان جدا هو رسوخ الإيمان في القلب هو كي بقية kó jòkó sínú ọkàn yàn tó bá ti wá jòkó yẹn ń ṣe ju nínú kọ́wọ́mù tẹ̀lé ọ̀rọ̀ tó wá jẹ́ ọ̀rọ̀ rí ọ̀rọ̀ dọ́gbadọ́gba ọ̀rọ̀ ìgbàgbọ́ mọ́ wá jáde lẹ́nu ẹni tí mọ́nì òjòkó lẹ́nu rẹ̀ kò lè rí ọ̀rọ̀ gbàgbọ́ sọ jáde rẹ̀ wàhálà ló ń sọ ọ́ lẹ́sùn òun mú iṣẹ́ jáde يبقى يدرس الحب حب لله يدرس حب الله ينوبي في علوم في ونيوبي في النبي في نوفيان فلكم بقى النبي صلى الله عليه وسلم إن شاء الله الإمام أنا بلا يؤمن أحدكم أنا بما يؤمن بعضا أنك تكنوي كل ميبا بعض ànábì ni hata akuna ahaba eléyìí ara ń tẹ́lẹ̀ fún màmá ni pé láàrin yìí á ò sì jẹ olùgbàgbọ́ àbí yẹn náà ni ó máa ń bọ̀ fúnra rẹ̀ ní nkọ̀rẹ́ tààrà ni ìyẹn ni ó máa ń bọ̀ fúnra rẹ̀ pé á èmi náà ló ti ní ìgbàgbọ́ ànábì ni tẹ́sí mà hata akuna ahaba eléyìí ìmí ànábì ọgbọ́dọ̀ fẹ́ràn mi mi ń wọlé bí ìwọ̀n wà nìyí ó fẹ́ràn mi jọmọ rẹ lọ ó fẹ́ràn mi ju bàbá rẹ lọ kódà wà mẹ́rin ó fẹ́ràn mi ju dúkìá rẹ lọ ó fẹ́ràn mi ju wọ̀nàásì àjùmáyé ó fẹ́ràn mi ju gbogbo ìyẹn lọ olóbi láìkì mọ́mọ́ rẹ ìfẹ́ tó ní fún mọ́mọ́ rẹ yẹn kò ní fẹ́ sí tí ó dùn lérí ẹ̀sìn ọlọ́run lérí súnà ọlọ́run lérí súnà lẹ́nu sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ alẹ́ kò ní ọ̀sán bí irun gbàgbọ́ bẹ́ẹ̀ lé tí n bá fẹ́ràn gbàkalẹ̀ à àgbàbọ̀ bínú o tí n bá ní wọn dúró ní ti súnmọ́ ẹ̀ ní ní kúnlẹ̀ kí wọn à ẹ alájà mi fẹ́ rí bínú alájà aláìwọ̀n tọ́ra rẹ̀ jẹ̀ lọ. so ẹlòmínú wa ni alájì ní tiẹ̀ ẹlòmí ọ̀gá rẹ̀ ní tiẹ̀ torí kò ní fẹ́ rí ìdúró ẹni yẹn yóò sì mọ̀ fọwọ́ gbá ẹsẹ̀ ọlọ́run òun sì jẹ́ mùsùlùmí gidi o. sọ ìmọ̀ ni máa ń jẹ́ kí ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kó rọrùn fún yàn láti máa tẹ̀lé ittiba'an haqiqiyya ní tẹ̀lé òdodo tẹ̀lé òdodo al-iman ليس بالادعاء والتمني إيمان ليش إنك تيما ليه من أني تقوى كلمة لك والله ibi àwọn náà ni àwọn náà ni ìmọ̀mí nílà wà tó kìí ṣe bí ẹ̀mọ̀ ìkílẹ̀ mọ̀ lásán tó bá ti dé tẹ́ǹtì jù nínú olùmùsọ́bàrà wọlùmùdábàrà wọ̀sàbà alẹ́bí nìlà èyí ó fi àǹfààní tí ó ṣe fún ọ ni pé wọ́n gan ó ti máa rí ilé ṣàfaradà lórí ẹ̀sìn ọlọ́run ó lè máa rí ìdúró fífún lórí ẹ̀sìn ọlọ́run lórí súnà mẹ́rin sọ̀rọ̀ ọ̀rẹ́ mẹ́lẹ́rìn tó nǹkan tí ìmọ̀lì lọ ń ṣe sí ara rẹ̀ nìyẹn ìyẹn lè dúró dédé ìdúró ní dé fi hàn sátẹ́yìn tó ìgbàgbọ́ ló máa ń jẹ́ kí èèyàn rí rẹ̀ tó ní tí wọ́n mú èèyàn sá fún fìtínà òun náà nígbà ní ẹni yẹn lè mú kó fìtínà yìí á yọ afẹ́fì jíjẹ mu ẹlẹ́mìíràn yọ afẹ́fì ìfẹ́ mi lọ́dọ̀ lágbájá so kí lágbáyé òní nífẹ̀ẹ́ mi máa ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo ìfẹ́ tọ́lọ́run yẹn ní òtòlí lọ́dọ̀ rẹ̀ fúnmùnà àìsàn àbí ọmọ àìyá ànábì ní ó ní ó ní ànábì gbọ́lọ́dọ̀ ànábì sọ̀lọ́ ọ̀rọ̀kọ̀lá ànábì ní gbogbo ẹni tó bá ṣe pé ó ń fi ìfẹ́ ayé ó fi ń pa ìfẹ́ tọ́lọ́run ọba tì ànábì ní ó wá káwọn ayé fẹ́ràn ó wá kẹ́nìkan fẹ́ràn o àmọ́ kò kọ́ kí ọlọ́run bínú sí òun àlẹ́bí ni ọlọ́run ó bínú sí ọlọ́run bínú sẹ́niyàn bákan náà ẹni yẹn ti kọ́ mọ́ fẹ́ràn rẹ̀ ó bá lẹ́bi ṣe gbé ni ó ní àlẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi gbé ẹni tí ó bá ń wá ìfẹ́ tọlọ́run tí kò kọ èébú àwọn èèyàn ó sì ń fi ń fẹ́ràn tọlọ́run ọba ànábi ni ọlọ́wọ́n ọgbọ́ fẹ́ràn rẹ̀ àwọn èèyàn yẹn náà padà fẹ́ràn rẹ̀ àbẹ tó bá ṣe pé ó ń wá ìyọnú àwọn èèyàn láti fi rí bínú ọlọ́wọ́n ọba yóò rí bínú ọlọ́run yóò padà wá rí bínú àwọn èèyàn náà àwọn èèyàn tó ló ń fẹ́ràn ọ̀run yóò padà wá tó ọlọ́run padà wá tó bẹ wọ́n sí i tòwádé tó pé kọ̀ọ̀kan káwọn èèyàn bínú bí àìsàn bá bí àìsàn ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn àdúgbò ṣe wíwò ẹni tí yóò bá kọ̀ káwọn èèyàn bínú kọ́lọ̀ ń ká yọnu man talaba rida Allah bi sukhti an-nas radiya Allahu anhu wa arda an-nas anhu. ẹni tí kò bá kọ́ pé á kọ́lọ̀ má bínú káwọn èèyàn bínú ọlọ́wọ́ yọnu fẹ́ni yẹn àwọn èèyàn náà padà wá fẹ́rẹ̀ rẹ̀ lùsùpá ó lè má jẹ lẹ́sẹ̀ ó lè má jẹ lẹ́sẹ̀ kẹsẹ̀ òun náà ó tó ìfẹ́ ọlọ́wọ́ ọba ìfẹ́ àlẹ́sọ̀ ọlọ́wọ́ àtẹ́lẹ̀ ìmọ̀ ní mo ń sìn sínú ọkàn yẹn tí wọ́n bá rí ẹ̀dọ́ wálé mo yé ti súnà rẹ̀ mo yé ti rẹ̀ bàjẹ́ kì í sọ̀rọ̀ náà ìmọ̀ ló kéré nínú ọkàn rẹ̀ àti kí ìmọ̀ rẹ̀ kó lẹ̀ bákan náà Al-Qur'an ọwọ́ ń ṣàlàyé fún wa ipe láti fi àwọn ṣàlàyé tó ń jẹ́ apá kan nínú àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ lọ́wọ́ sọ́kùn àǹfààní káyà ẹlẹ́kẹ̀yì olùwàní ìnámẹ́lẹ́ mìíràn olùwàní fẹ́rẹ́ àwọn ọmọ mi ní àwọn tó ní ìmọ̀ níjọba wọn àwọn àlẹ́dẹ́ iná ìdá dúkìrà lọ́ọ̀hún àwọn làwọn tó ṣe pé sábà ti dárúkọ ọlọ́run lọ́gbọ́wọ́ àti lọ́gbọ́ kíkà kọ̀ọ̀án lọ́gbọ́ fútbà tí wọ́n ti ń gbọ́mọ́ ìwọ́jú láti kúlú òbò ọkàn wọn gbé gbọ́n ṣe é ìwọ̀n tó fi ní ìṣeré ni bí o fi mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò fi mọ̀ pé ṣe é ọlọ́run ìsánù mi o ha ah, ìmọ̀ká àmì ìfìmọ̀ tó ní tẹ́lẹ̀ o tó olúwa ní àwọn tẹ́lẹ̀ gbàgbọ́ nù. wọ́n ìdá túlíyà àléhìn ara tùnà zẹ́ẹ̀dẹ̀ tó ń ìmáàlà olúwa ní tọ́lá ti káyà fún wa ẹ̀yà kọ̀ọ̀án ìmọ̀nà wọn ti lékún lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn pé ó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah ìmọ̀ pé mo ti lọ tó báyìí ìmọ̀ pé nǹkan tó ìmọ̀ pé sìtáàlì ti gbé mi lọ tó báyìí tó ló wà ní ọ̀sán nígbàgbọ́ ni wà á yẹ ọ̀rọ̀ fi yé mu yàtọ̀ wà níta lórí ẹ wà gbára lọ́lọ́run ọlọ́run ní ìgbéra ló gbogbo tó bá lè kọ́ mọ jáde láti di ọ̀rọ̀ yìí yé máa tẹ̀sẹ̀ ọlọ́run ọlọ́run ní ìyẹn nìkan kọ́ ọlọ́run ní ìyẹn nìkan kọ́ ìkìmúnà sọ̀là wọ́n máa gbé ìrun dúró ẹni tí wọ́n kírun déédéé kí ìrun dúró yóò dúró dáadáa déédéé ìrun jáde-jáde ni máa ń sọ ó dàbọ̀ sọ lórí rédíò náà pé ó lè mọ ìrun kí àti kó kí báwọn alùpùpù náà ṣe ń kí i wàlá ìkọ́dọ̀ ò lè mà lọ aláṣẹ tó bá jọ gbé lu ìrun kódà àwọn tó ṣe kọ́ lọ lè kọ́ ẹ̀sìn tó kọ́ ẹ̀sìn tí o bá ti títún náà mẹ́rin pé ìzẹ́rù ni wọ́n islamic study ló ṣe arabic ló ṣe wàlúwọ́ọ̀lì wàlúwọ́ọ̀lì ninety five percent lọ́ni ọmọ àlùwà láti professor islamic study professor arabic ní ọmọ àlùwà láti ọmọ kéwù àwọn ọmọ ẹ̀sìn gbọ́lágbáwá ọmọ ẹ̀sìn o ti rí professor in islamic study o fẹ́ ṣe wipe o fẹ́ wipe socks o sì kọ́ ọ́nà ìdìbò báyìí àti àtẹ́lẹsẹ̀ àti gbogbo ẹ̀ lọ́fọ́ wá papọ̀ àtẹ́lẹsẹ̀ àtòkè ọkọ̀ méjì o fi sìn papọ̀ báyìí ni mo tó rí kan ní òun wọ́n mi socks báyìí so o sì mọ kéwú mọ́ wọn mẹ́sì súnmọ́ ni tí mo jẹ́ kí n rí báwọn ní mo jẹ́ kí n kún kó yéèyàn yékéyéké ọlọ́run bá ní sọ́ba ń kí ọmọ àwọn ènìyàn wàmí ma rọ̀bọ̀tò náà ó yóò dìbò wọ́n tún máa nínú ẹ̀ tó bá ní láǹdì kì í ń láwọn gbàgbọ́ ni ìyẹn máa fi ń náwó ẹni tí ò ṣiṣẹ́ kọ̀ǹgbà tó ń ṣe ó sì yọ ìpẹ́ kan ó sì kó mọ́ ọ nígbà lọ́gbé lọ ìmọ̀ nìyẹn so ara àwọn iṣẹ́ àwọn àpẹẹrẹ tẹ́sán fún yẹn ní ìmọ̀ náà ni alukur'an ń ṣàlàyé fún wa ní sura yìí. wọ́n ní ṣe ráhùn tó bá rí báyìí o ulaika humul mu'minuna haqqan àwọn mùsùlùmí gidi ní a mùsùlùmí àwọn mùsùlùmí humul mu'minuna haqqan àwọn mùmìnì òdodo ni olùwà ní ife wàá ṣẹlẹ̀ fi wọn bàtà jẹ́ mùmìnì òdodo àwọn inda rabbi ipò wọn gbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run لهم مغفرة ورزق كريم لواني ميولون وشافوري في وغا جوجن القيامة ورا فريج ميولون قد عرض كده جار في قل صدا لنشفوا إن هو قال كذا ona ni tẹ́lọ̀ fi dáyà lọ́pẹ́ ní yìí á òde yìí wọn náà rọ̀ pé wọn náà ni ó ti ń change àdélágbájá yìí ó dàbí ó ń yàtọ̀ tó ìgbà tó ń àfẹ́yà kí wọn bá wọn ẹni ẹni ẹ̀ ṣàtọ̀ rẹ̀ ẹni ẹ̀sà kó jẹ pé àwọn ọ̀rẹ́ rẹ ọ̀gá ọ̀nàpẹ́ nìyí o ti ń ti ń change ìmọ̀lẹ̀ rẹ̀ ti ń yí padà kìí náà ló yẹ kọ́ sójú yẹn ó ti muslim mu'min kẹ̀kẹ́ kò tẹ́tẹ́ ó yẹ nìkan ò lé mọ́tẹ́ nìkan àmọ́ àwọn àpẹẹrẹ tí wọn fi ń mọ̀ lélẹ́ yìí suhbatul akhyar wa mujalasati ahlil khayr wa salihin tí wọn bá wọn lórí jòkó ṣe fáwọn ẹlẹ́jọ́ ọmọ wà ní gbogbo ògbà àwọn ọmọ jòkó tì àwọn ọ̀rẹ́ rẹ tó bá ti ní àwọn tí wọ́n jẹ́ aláburú ẹ̀dá lọ́rẹ̀ á jẹ́ pé wọ́n lọ rí wọn fà kó nínú aburú yẹn wọ́n ń tẹ̀lé ọ kìí pé wọ́n lọ ń tẹ̀lé wọn. tó ìyẹn wọn láwọn ẹni rí tó mọ jòkó tì wọ́n ti bá ìhun fi xèyí ó tó máa kọ́ṣe wọn níbi tẹ́ rí yẹn ẹlòmíláìka àlùsùn náà wàláì mọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àmọ́ wọn ò sì sún náà ọkàn láìpẹ́ tó kọjá àpẹẹrẹ rí ni àwọn kẹsì kún tó tó lọ́ba sọ́nù آية القرآن سورة التوبة 119 يقول يا أيها الذين آمنوا قلوا أنني نبقى بوجوده اتقوا الله أدروا له وضع وقولوا مع الصادقين ẹtùmọ̀ jòkó ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni rí tí wọ́n bá jẹ́ ẹni rí tó bá jẹ́ pé àwọn èèyàn kéèyàn náà ló kó tìjọ ló kó rọra ó kó bá ẹni tó bá jẹ́ ní rí tó bá tó wá lẹ́nu rí lẹ́gbẹ̀ẹ́ tí ṣètọ́nù bá fẹ́ wọ lọ wọ́n ti rí ṣètọ́nù yẹn gbà lọ́wọ́ rẹ̀ wọ́n bó rí gbà lọ́wọ́ ṣètọ́nù pé é mo lè lọ yìí ó dàbọ̀ já àfa torí ṣètọ́nù yẹn máa ń àfa lọ kó lè ṣètọ́nù máa ń wọ́ dáhìyà ẹni tí ń ṣe dáwà ṣètọ́nù lè wọ lọ. fẹ́ǹlẹ̀ wọ̀ lọ. àmọ́ tó bá ṣe pé àwọn tí ń ọmọ kéwú àbáwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jẹ́ ẹni rẹ̀ wọ́n jẹ́ olódodo ọ̀kúnnù máa sọ́ọ̀dì kí n tó kó ni wọ́n wọ́n wọ orin kí n bọ́lẹ̀ fẹ́ lọ yìí à à bá dé bẹ́ẹ̀. sọ́ọ̀dì à òótọ́ ni dàgbà tí ní àmọ́ tó wá jẹ pé àwọn òkúrò èèyàn ni wọ́n ń tẹ̀lé wọ́n ti ní afẹ́ dé kíni wà láì ọ̀dà bẹ́ẹ̀ àkọ́dà ẹ̀wò ìkíni yóò tún lókè bẹ́ẹ̀ tí bàbá wọn ẹgbẹ́ mà ní sàkóso الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقد بين عمر بن الخطاب رضي الله عنه علامة من حقيقة الإيمان فقال لا يبلغ أحد حقيقة الإيمان حتى يدع المراء وإن كان محقا ويدع المزاح في الكذب هذا وقفه لو وضع لك إسكاء في جمهور أنه محمد وهو على ذلك عن الصحابة قالوا كيف تجاه قرأ يكون

أن لا يغلب أحد حقيقة الإيمان لأن يقول ديو جمبو كان آه وضد إيمان لوي حتى يدع المراء أفضل يوفي ما جنيا جنيا أجنبيلا جنبيلا فتوري إيه، فتوري كنكا كتوتان لنوري torí àwíjàre sísọ tán lẹ́nu àpẹẹrẹ àìnígbàgbọ́ ni torí ó gbọ́dọ̀ yí ọ ike ẹnu rẹ kò lè sọ tí kò bá jẹ́ òdodo kò lè sọ irọ́ ẹnu rẹ ò lè yí nǹkan tí bá ń jẹ́ irọ́ padà bákan náà ẹnu rẹ ò lè yí nítorí bá kọ kalẹ̀ ẹnu rẹ ò Umaru ní èèyàn sì ní àkíkọ́ tó ti mẹ́rin nìyẹn sọ̀rọ̀ yóò túmọ̀ sí kọ́ mọ́sán tó máa ń yẹ sáǹdì ẹ̀dẹ́ yọ̀rọ̀ so àmọ́ tó máa ti bá dé àyà ilẹ̀ mìíràn kéjọ àwọn afa ẹjọ máa fa ẹjọ máa fa ìwà pàtì so ìṣesí àwọn sọlá nìyẹn sọ̀rọ̀ bá mọ lórí ọgbọ́n kan nípa ẹnìkan nípa rẹ ọ sọ̀rọ̀ ti báyìí lórí báyìí lórí pé lórí kọ́ọ̀lù mo gbọ́ báyìí pa mi ṣé mi lẹ́ máa ń wọ́n ni wọ́n náà ṣẹlẹ̀ wọ́n náà ṣẹlẹ̀ ìdí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ìkàlẹ̀ ìkàlẹ̀ ẹ̀rí kí tí wọ́n bá ń ṣerú àwọn nǹkan yìí àlàáfíà yóò ní àlàáfíà tó bá yẹ pé àwọn àtìyàwó rẹ̀ ní àlàáfíà bó ṣe wá sí àwọn ẹ̀gbọ́n ní àbúrò ní ara lé ní àlàáfíà òǹkìtì yìí so apẹrẹ ìgbàgbọ́ ni apẹrẹ kí iṣẹ́ tí wọ́n á ti fún ẹni pé yóò ní àlàáfíà púpọ̀ yìí kò ní wà lára rẹ inú ba ní jẹ kódà kó jẹ pé wọn náà ní bá sẹ́mi lọ́n bá rí ẹ̀yìn kọ́ lọ́lọ́ rẹ ẹ̀yìn ní bá rí kí ló dé torí nǹkan bá bá bá kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní sọ fún mi kò rí bẹ́ẹ̀ wọ́n sì ní ó rí bẹ́ẹ̀ tán wọ́n ti rà rẹ mú lọ àmọ́ dé mi lójú lọ́dọ̀ ọlọ́run tó ń gbé mi sọ yìí kò rí bẹ́ẹ̀ tó ti ń jẹ́ akíkọ́ tẹ̀lé máa nìyẹn tó àwọn pẹ́ wá ṣe rọ́dù five hundred lọ rọ́dù three hundred fún <laughs> ọ̀nà ṣe lẹ́yìn náà ṣe bí náà ṣe lẹ́yìn ah! náà ṣe lé àpàlà ìyá ìgbọ́mọ náà jì mí tó bá ṣàlàyé tiẹ̀ lẹ́ẹ̀kan ṣíkàlẹ̀ mọ́ lọ sí ẹ̀ هذا منهج أهل السنة والجماعة ففي المراء والجدال بين واترك الكلام سؤالنا عمر الصحيح سبحانه لا عندي حقيقة الإيمان هنا نبي ويدع النزاع في الكذب ما ما في روشة ودعنا ما في روشة ما في روشة ودع tuntun bá ti jẹ́ yọ ìyẹn bí ṣàwàdà fún àti ẹgbẹ́ ṣàwàdà kó jẹ́ pé òdodo náà lèyẹn fi ń ṣe àwàdà àwàdà da yẹ̀yẹ́ ni ọ̀dà yẹ̀yẹ́ kí wọ́n fi hàn sí yẹ̀yẹ́ kí orí ẹsẹ̀ rẹ̀ bóun ṣe fi ń rìn tó wáyé ọ̀sáwàdà ni ẹsẹ̀ nìyẹn dẹ̀ kẹrin lòótọ́ à tó rẹ̀ yẹ ju kẹ́ńgbà kẹ́ńgbà wọn ni ní sáwàdà ni à rẹ̀ yẹ nù àmọ́ ni pé ọ̀sọ̀ yìí wọ́n láyé ọ̀fọ̀ ìgbà tó tó ọ̀nà tí wọ́n pa àgbà ọ̀fọ̀ ìlẹ̀tọ̀ tó àwàdà tí tó ń jẹ́ àwàdà òdodo lọ wọ́n kí wọ́n sàwàdà àwàdà irọ́ àwàdà irọ́ fún yàn rẹ̀ ń tẹ́gbẹ́ ń pa tó náà rí pé wọ́n náà rí àpẹ wọn náà wà láà ń gbádùn dára náà gbà gbádùn ni wọ́n ń gbá báyìí tó kò ń fi mí ti ẹ̀yẹ yẹyẹ ní olùsí ah, tó wà ní àárín ní káwàdà ní o là ìrọ̀ àwọn ọlọ́kẹ́ bọ̀ so ara iman ni islam kà fún tó bá kan náà iman ọ̀gá ìdàbí sọ́ọ̀nì radiyallahu anhu òun ni oṣù lẹ́yìn ọmọ rẹ̀ òun ni alwali ó lóun wá wọlé tó bàbá àwọn ní bàbá àwọn wà lórí ààrẹ ó fẹ́ kú òun wá sí pé yà abẹ́tì ọ́sìnì kílẹ̀ nítorí sọ fún mi ní àsọ̀ọ́lẹ̀ sọ̀hábà lòun ah! òun wá sọ fún pé ìnnaka làǹtẹ́jìdà fọ́ àlẹ́ ìmọ̀ ẹ̀ wọ̀làǹtẹ́bùlọ́gọ́ akékẹ́kẹ́ wọn. ولن تبلغ حقيقة الإيمان حتى تؤمن بالقدر ibu nítorí fi lè mú ọ jẹ́ mùmìnì lódodo tó fi rí àkíkọ ìmánì ṣẹ̀fẹ̀ àkíkọ ìmánì là ń sọ òun ni pé ó sì lè rí adùn ìmánì àti àkíkọ ìmánì hatta tu'mina bil qadar àti kò nígbàgbọ́ sí kádàrà khairihi wa sharrihi ìtọ́jú rẹ̀ ní tó jábúrú ni wọ́n á ní كيف لي أن أعلم خيره وشره ومن وليه níbo ni mo ti fẹ́ mọ̀ bó ní ṣe nígbàgbọ́ sí orí kádàrà àti tó jẹ́ aburú nínú kádàrà bó ní ṣe fẹ́ nígbàgbọ́ sí bó ní ṣe fẹ́ sí bó kọ́ mi bó ń ṣe ní. ẹ̀rọ àdàtọ̀ sọ mi ti ní pé sáà lam annama akhta'aka lam yakun li yusibaka. وأن ما أصابك لم يكن ليخطئك bó ṣe mọ̀ ní pé bó ṣe máa lo ohun tí mò ń sọ fún ẹ yìí kò ní kó jọ tọ́lọ̀ ń ní kò ní jẹ́ tiẹ̀ bí gbogbo ayé bá ṣe fìtínà tán ṣe wàhálà pé òun la fẹ́ fún òun la fẹ́ fún òun la fẹ́ fún sáà máa kálọ̀ ní ewu ìsìn Abíọ́lá Abíọ́lá gbogbo Nàìjíríà ló ní àfihàn afọ ní president wọ́n ti wọ́n ti kó ìbò fún bámú àmọ́ lọ ní ah, kò lè jẹ́ tiẹ̀ kì í ṣe tiẹ̀ tó ó ti yẹ kó lè rìn ọgbọ̀dọ̀ dáhùn lójú bẹ́ẹ̀ ni ìgbà yẹn lẹ́yìn tó ní àkẹ́kọ̀ọ́ tètè náà ó ti gbọ́dọ̀ wá mọ̀ pé kẹ́yìn pé mo ló ti wá ṣẹlẹ̀ á ah, ní sáwọn ìyá yìí lọ́tún dé báyìí. ṣé pé bàbá mi tó bá jà ń jò ní ilé wa lè púpọ̀ jù ní pé mọ̀lẹ́bí tí wàá tẹ̀ ní ègún ègún yìí lágbára kí ọmọ sọ̀rọ̀ nǹkan báyìí ẹlòmíì bóyá kò bímọ ẹlòmíì bóyá kò ríṣẹ́ bọ̀rọ̀ kí ni ègún ni ègún ìdílé tí ká ọkàn o kò sí ti ń jẹ́bẹ̀ o tọ́lọ́ bá léyìn òní ní òní ní o tọ́lọ́ bá léyìn abẹ́rẹ́ الله عز وجل مش kò ṣàfi مش من نوجه ní شو ṣọlẹ̀ في ايمان في jókòó sínú ọkàn rẹ̀ kọ́ láti kan اللهم انصر الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مولاتنا واجعل لهم طلب الصالح يا رب العالمين اللهم ارشدهم الى ما في الخير والسعاده اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار